pé ẹni báyìí ní máa ṣe mòlúdì ìyá ní máa ṣe wáàzí yọ ní rọpọ́nbélé àmọ́lọ̀wọ̀n tẹ̀ díje wọn parú rọ́bẹ́ bí bá ti ń sọ̀rọ̀ yìí ẹ máa wá tó lọ bẹ́ẹ̀ láyé Umaru láyé Uthman láyé ẹ̀dàkùn bọ́ọ̀ bá tẹ̀lé gbogbo àwọn ilé ìta lọ ń tẹ̀lé tó ń àwa ń gé wọn lọ́wọ́ wọ́n ń bọ̀ ká wọ́n ní mọ̀lúdà nẹ́bí ọ̀dá ẹni tí ṣe Ibrahim Niyasi ló kù ẹ wá pe gbogbo ayé lọ́dọ̀ wa lọ lẹ́sìn bàbá èèyàn fẹ́ lè má rí ẹsẹ̀ gbèsè títí gbogbo Nàìjíríà kọ́dà wọn láwọn kan wá láti Togo láti Benin kílẹ̀ wá ṣe ń lọrin wọn láwọn wá ṣe mọ̀lúdì Niyasi in in thousands ẹni ó láfidẹ́ǹtì láfidẹ́ǹtì ẹni ó sùn gbà pé torí tọ́lọ́ náà ni àwọn èèyàn máa wò wá báyìí pé àà àà <laughs> bọ́lọ̀ ti fi jẹ Senegal sápọ̀ ọmọ Nàìjíríà ìjẹ́ni àwọn ẹlòmíràn wà ra tíkẹ́ẹ̀tì níṣẹ́ mo lẹ́ ń lọ wọ́n lọ Senegal lọ́ọ́ sí kíni mọ́lúdi Sheikh Ibrahim inna lillahi wa inna ilayhi raji'un àwọn wá rí ìfà <laughs> lórí ẹ bá wa lọ́rẹ̀ẹ́ nù wọn <laughs> aláwọ̀ rẹ̀ nù wọn gbá á ọbẹ̀ ń wá láti ìlú yìí o àwọn ẹgbẹ́ kọ́dẹ̀ lómi èlò wa jí owó yìí nìkan wa practical things ní sọ fún yín o èmi ẹ̀ pàlọ́ o àwọn èèyàn ti wá bá wa gbé ẹ̀dàkùn ẹ̀ wá sí wá sí fún àwọn tẹ́ máa tí wọ́n ń pè ń bòròró àwọn fúlàní ẹ̀ ń pè ní herdsmen àwọn kan sì ń lọ bá wọn ní abúlé àbá wọn wọ́n sì ń play on their intelligence ẹgbẹ́ kí ni wọ́n ń wí fún wọn pé owó mẹ́ka wọn mẹ́ka míì ti wà kọ́dẹ̀ wọ pléènì lọ́bẹ̀ náà yìí ní ọ̀wọ́n tó èyí táwọn kíní ń dá ń polóhùn èlò lè yàn wọ bílíọ̀nù dé sí nìgà lóòótọ́ <laughs> wọ́n wá ń gba owó lọ́wọ́ àwọn gbòòrò fúlàní pé àwọn làwọn wọ pléènì lọ mẹ́ka àti bẹ̀rẹ̀ yìí mẹ́ka àti bẹ̀rẹ̀ yìí <laughs> àwọn sì gbé wọn dé airport lóòótọ́ àbí wọn wọ pléènì wọ́n sì wọ pléènì wọ́n sì kó wọn lọ wọ́n sì tí wọ́n sì wọ́n sì kó wọn bọ̀ ẹ̀yìn náà ti dà lájì nù kí ni fúrọ́dù <laughs> mùsíbà bẹ́ẹ̀ ti wí nǹkan ni èmi ọmọ bí ọmọ nàìjíríà ti ṣe tọ́ni ti ń kọ́ wa ní gbogbo àwọn ránran àwọn yìí pé mi ọba bí ọba rẹ̀ bá ti lo mọ́kà ìmọ̀ òsì nìgbà wa kọ̀ wọ́n. <laughs> wọ́n ti ń lọ pẹ̀rẹ̀ lọ́hùn ẹ̀rẹ́ léyá ẹ̀rẹ́ mọ̀lúdí wọ́n jẹ́ ń pẹ̀rẹ́ tọ̀ yọ́ mọ̀ ẹ̀ àdẹ́wò bídí àmà àfikẹ́ mẹ́gbà láyé yọ́ mọ̀ ràn ní wọ́n ní wọ́n tún ti bá débi nísìn pé bí wọ́n máa pẹ̀rán mẹ́kà tí wọ́n lọ náà iná máa pẹ̀rán yà iná wọ́n á lẹ́ràn wo ni wọ́n ń pa wọ́n á ní sẹ́mi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ̀rán àdáyá àwọn èèyàn náà pèsè làkà yìí ń ṣe sọ sí sẹ́mi báyìí wọ́n náà wá láwọn ń pa súnà nẹ́bí sallallahu alaihi wasallam sẹ́rí pé ọlọ́wọ́ forí jìn wá nàìjíríà yìí ẹ̀yìn náà yanu tọ̀ ǹbí abọ́rọ̀ wa dénú o ní tí àwa náà mọ̀ àtàwọn tí ń lọ àtàwọn tí ń pèèyàn sí òun la gbé gbangba yìí sọjọ́ tà nẹ́bí ṣe mọ̀ lúbi tiẹ̀ bàbá ní ànẹ́bí Abubakar tọrọ lélẹ́yìn ńkọ́ Umaru ńkọ́ Usmanu ńkọ́ Aliyu ńkọ́ kọ́dà ká kúrò lọ́dọ̀ àwọn yìí hun Ìmáàmù Málìkì ńkọ́ ìbéèrè míì nítorí Ìmáàmù Málìkì ṣe mọ̀lúdìje ẹ̀ kọ̀dánwò rí Ìmáàmù Abu Hanifa ọ̀dánwò Ìmáàmù Shafi ọ̀dánwò Ìmáàmù Ahmad bin Hanbali ọ̀dánwò àbáwọn yìí ọ̀gbẹ́sì <laughs> ah, yìí mẹ́yàn bá gbọ́n nǹkan mí yìí lókù o. torí náà bá a bá sinmi ká má tàn rẹ̀ ni mọ́ níjọ́ tó lọ́nba tó ní ká má tàn ra wa mọ́ torí sẹ́ màtírí tí ń bẹ ń bi ọ̀rọ̀ mòlúdì tí òjò tán ìpìlẹ̀ rẹ̀ náà ní ràn tí òjò tán history tí ò ṣe parọ́ ni ìtàn ni ẹ lọ béèrè pé àwọn owó lọ́kọ́ ṣe mòlúdì láyé lẹ́yìn almost four hundred years lẹ́yìn tá ànábì ò sí mọ́ four hundred years lẹ́yìn ànábì lẹ́nìkan tó ronú pé ṣe mòlúdì. almost four hundred tá nẹ́bí sinmi kọ́rùnì rọ́ọ̀bẹ̀ níbo wọ́n sì ti ṣe ní Cairo <laughs> sọ́dá kìí ṣe mọ́tà kìí ṣe mọ́tà àwọn àwọn ló sì ṣe àwọn ọ̀tá ìsìláàmù nù ìtàn ní eléyìí ṣe àìpàlọ́ o ìtàn ní tẹ̀yìn lè lọ́ọ́ ka ìtàn tí ó rí àwọn ni wọ́n ń pè ní ad-dawlatul fatimiyya the Fatimids ad-dawlatul fatimiyya wọn a tún máa pè wọ́n ní al-Ubaydiyya àwọn ṣíà ni wọ́n àwọn tí máa ṣépè láwọn sọ̀hábì ànábì tí wọ́n ní ìyá ńlá wa Aisha ọmọ nẹ́ni lẹ́nu wọn lọ́hùn-ún qatalahumullah wa la'anahum gbẹ̀yìn ọba aláìṣẹ́ ọwọ́ná ìbínú ọlọ́nkọ́ máa bó ń tàn títí jọ gbẹ̀mí alìkìyàmà ẹ̀ sàmí ah, torí kọ́mọ̀ ìgbọ́n ti mé sí ọlọ́run ní jẹ́ tọ̀ torí atẹ́gùn wọn ti fẹ́ sí kó yìí o à ń gbọ́ àwọn wáàsí mi ìta ń gbóòórùn irú àwọn ọ̀rọ̀ ràn wọn báyìí mẹ́ o ọlọ́run níjẹ́ wọn dọ́dọ̀ ti wa o àtàrọ́ ọmọdé ọmọ wa o mẹ́yà bá wa kéwú débi pé àwùbákiri <laughs> ló kù sí <laughs> tọ́píìkì wáàsí gbé ọmọ náà ni ọlọ́run kọ́sọ́ èmi ńbẹ̀ kọ́sọ́ ẹ̀yin náà ńbẹ̀ sáníyà sí lẹ́yìn mi ìdùnnú mọ́ bẹ̀lgárì àbúbákiri lọ́lọ́run ròyìn báwọn ló torí náà àwọn fàtìmíyà yìí àwọn ni wọ́n kọ́kọ́ ṣe mọ́lú kọ́dà mọ́lúdì kan tí wọ́n dálẹ̀ ó tó mọ́lúdì mẹ́fà tí wọ́n dálẹ̀ sẹ́rílẹ̀ ìtàwọn kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí pé ká tún hun ti ṣe àwọn náà wọ́n dálẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní mọ́lúdì ìtàlí lọ́tọ̀ wọ́n ní mọ́lúdì ti Fatima lọ́tọ̀ wọ́n ní mọ́lúdì ti Hasan lọ́tọ̀ wọ́n ní mọ́lúdì ti Hussein lọ́tọ̀ tàlẹ́bì ni wọ́n kàn rí sẹ́ẹ̀lì fáwọn ayé ló tètè ta ni gbogbo àwọn àlùfáà tó wá wà láyé ńgbà náà ni wọ́n takò wọ́n pé èwo lẹ gbédè yìí láti gbà tí ìsìláàmù ti ń bẹ ọgọ́rùn kìíní kejì kẹta ìkẹrin ìgílímbolẹ ti ké ti yín wàláhì àwọn àfáàjọ náà dìde àmẹ́ pé kí ni òde wọn ọ̀rọ̀ náà lọ kí ni mo pa àwọn fàtìmíyà yìí àwọn olóṣèlú ni wọn o àwọn ni wọn ń rúlu káírò ń o sẹ́mi báwọn olóṣèlú ju alẹ́ ti ń ṣe níjọ́ tí wọ́n bá fẹ́ ṣe mòlúdì yìí wọ́n wá dáná fáwọn èèyàn wọ́n ha nǹkan fáwọn èèyàn aṣọ ẹ̀bùn ṣẹ́rí gbà táwọn àfáà wá dìde tí wọ́n wá ń pé mòlúdì ọ̀dà ọwá di pé ní ẹ̀yẹn tí fún wa ló ń jẹ ẹni tí ń ra aṣọ fún yẹ̀yìn àfáà yìí ẹ̀ mọ̀ dá nílò lẹ́yìn ti fún wa ní ṣé náà kí òjò tán lòní náà oúnjẹ tí ń bẹ́ǹdì mólúdì ni òjò tán o wàláì gbogbo bẹ́ẹ̀ tilẹ̀ mọ bí ànábì ṣe mọ́lúdí àwọn náà mà àwọn náà gbà pé ànábì ò sí àwọn náà gbà pé Abubakar <laughs> ṣe Umaru kílẹ̀ wọn wá ń díẹ̀ ìkànnì náà ni ó ti dọ̀nà kíni ti dọ̀nà oúnjẹ ẹnbílóòpù ẹlòmíì nísìnyí ibi ọba dẹ́kìnì ilé rẹ̀ dé mọ́lúdí tọdún ilé rọ̀ kíláàsì ilé kéwú ọgbà ọ̀gbà àwọn mọ́mọ́ mòlúdì ọdún yìí ní ti ń tágẹ́ẹ̀tì pé yóò kún àmọ́ ká bẹ̀rù ọlọ́run ká mọ̀ gbogbo ń ta bá rí láyé ntọ́ba ọlọ́run bá kọ́ mọ́ wa nìkan ní ọ̀dọ́dọ̀ wa a wà á kọjá ntọ́lọ́run bá ní ọ̀dọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá ní bẹ́ kí ni léwu náà dé ìlọ ò ní <laughs> àmọ́ mo fẹ́ sọ fún yín síkírìtì tí ń bẹ ń láti ìpìlẹ̀ náà ni wọ́n lọ oúnjẹ ẹ̀bùn <laughs> mọ́ mọ̀lúdì láti jọ wọ́n ti introduce ẹ̀ láti sẹ́lẹ̀ ọ wá di pé ńgbà táwọn àlùfáà ń takò ọ wá dàbí ìgbà tó gbé èèyàn bú ni àwọn àgbà yìí gbé níjò láti rí ru <laughs> oúnjẹ báyìí èèyàn ń ṣe báyẹn tó wá ní ẹ̀yà àfáàyẹ ẹ̀mọ́ dáa òun náà ni ọ̀wájọ́ tán lónìí àmẹ́ni ọlọ́run bá fẹ́ lò yọ mọ̀ pé njẹ́ ọ̀dà kò ló kọ méjì kínní kò dáa náà ni wá ọ̀nà oúnjẹ mi ọ̀nà oúnjẹ aláàlẹ́ pọ̀ ní ìsìláàmù tó jẹ́ tí ò ní hàn ọ́ tó ní rojọ́ lálìkìyámà àmẹ́yẹ ẹ́ńbílòfù tó wulẹ̀ há tí wọ́n dà sí ọlọ́run kí ló ń wá ń bẹ́ẹ̀ torí náà ọjọ́ ti lọ sẹ́rí gbogbo ọdún à ọdún à ọdún àtẹ̀yí tí gbogbo wa náà mọ̀ kékeré la wá dé àyìn ọdún olólùfẹ́ ọdún kìíní àtẹ̀yí tó tiẹ̀ burú jù lè ta lọ́mẹ́sìn torí èyí ohun tó jó burú ni pé sẹ́mọ̀pá burú rẹ̀ ò ní tètè hàn títọ̀ ń nìsín àfi ẹni tó bá fẹ́ lò fẹ́ ẹnu yọ mọ̀ pé valentine àbíjílẹ̀ ń pè kò sí nu tá nẹ́bí fi jíṣẹ́ àmì ìta tún ẹ́ ta tún lọ́mẹ́sìn ta fóúnjẹ tì í àmọ́ kó wọ́n máa rántí tí mo wí o ọ bí ọ́ o máa nàbí yúkà tàlà nẹ́bì rẹ̀ sẹ́ẹ̀mọ̀ tún máa béèrè ń Muhammad ti páàsì ṣé ìdí ń gé sí mi ìtumọ̀ ta ni <laughs> gbogbo tí ń bẹnu rẹ́kọ́ọ̀dù rẹ̀ yìí mo lùdì ta ni wo la ọ tó <laughs> àmọ́ ò gbọ́dọ̀ dákọ̀ ànábì ò ní rí wí ànábì wí bẹ́ẹ̀ ànábì lẹ́ni tí ó tẹ̀lé mi muhammadu o lele lẹ́nu ẹ̀ kò ní wí sallallahu alaihi ti ànábì ma yóò ha pé la adiri ẹ̀ eh, eh, eh, ìrántí ní ọmọ wí nù ń bẹ náà àdìsí bẹ́ẹ̀ ànábì yóò mọ̀ ní ẹ̀ ẹ̀ ẹ̀ gbígbà tí yẹn fẹ́ rántí nǹkan yà á sì ní ò lè rántí ń pè tẹ̀lé lódodo ń rẹ̀ á wọ́n yẹ gbé èsì ti àlìkìyàmọ̀ wo ntí ń bẹ lára rẹ ní òsè kínní òun ní òjò lè dáhùn kọ́dà bọ́ lọ́lé kéwì bọ́bá ké lódodo ànábì lọ tẹ̀lé wà láàyè ọ̀rọ̀ ọ̀run fún ọkọ̀ pé ah Muhammadu mọ tẹ̀lé sallallahu alaihi wasallam àmọ́ bọ́ ọba ti tẹ̀lé ọ̀wẹ́ lómi tó wí o ẹ wàá pàdé níbi tí ti pàdé torí èmi ọ̀mọdé sọmọ ànẹ́bí adama ọlọ́run ó try ó gbìyànjú púpọ̀ fún wa láti pé ẹ má sọnù ẹ má sọnù àyà kan mọ rántí nísìnyí àwọn kan ń bẹ ṣe tọ́ọ̀nì ní ànẹ́bí wọn ìyẹn ni pé òun ní ń fún àwọn wá yìí ṣètọ́ọ̀nì ní ń sọ fáwọn pé báyìí ló kù tẹ́ fún sí olúwa wa ní sẹ́mọ̀ pé tí ń ṣètọ́ọ̀nì ó ṣe lálìkìyàmà ara ara ara àṣẹlẹ̀ àlìkìyàmà tọ́lọ̀ fi tèmi rẹ jí olúwa ní kámasálẹ̀ Eh, إذ قال له إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين صدق الله العظيم ọlọ́run tí sọ̀rọ̀ kọ mẹ́rin bẹ́ àgbé mi ẹ̀bá kí ó tẹ́kọ́ mọ́ ṣe صدق الله العظيم o torí ń gbọ́ àgbà akọ́là mọ́ gbọ́ ti dọ̀kùnrin ara ó nà wí bẹ́ àmọ́ lè wá bẹ́ẹ̀ pé òdodo lọ́rọ̀ ń sọ la fẹ́ wí kí lolúwa wíńbì ni pé ẹ ẹ ẹ fura ẹ̀yàn máa nẹ́bí ádámà tí ṣètọ́ ní ní sinmi náà ń wí jáde yìí ẹ ṣètọ́ ni wọ́n padà dé lálùkìyàmọ̀ èbùkọ́ ọ̀là lè ń sáni fún òun náà lọ sọ fún máa nẹ́bí ádámà pé kọ́tọ́ lọ́hùn yọmọ wa tì ọ sórí ṣètọ́ ni jọ́dọ́ bá ti àchíìvù ẹ̀mú rẹ̀ lára jẹ yóò fi wọlé yóò tún lọ bòmí ìwọ́ ti ó ti dè wọnù <laughs> yóò tún lọ bẹ́ẹ̀ lòmí iṣẹ́ tó ń ṣe nù tó lòun ọmọ ṣe náà nù lófin ní kọ́ sẹ́wọ̀n kù pé títò ń ti bàjẹ́ nítorí ádámà yìí gbogbo àwọn arọmọdọ́mọ rẹ̀ náà kọ́dà ọlọ́run sọ gíráfíkálì fún wa ó ní ṣètọ́ ni lóun ó dùn á ń yẹ̀mí nìyí wà á ń ṣàmà òun ó dùn lọ́tún òun ó dùn lọ́sí òun ó dùn wájú òun ó dùn lẹ́yìn ẹ̀ ń bẹnu sọ́ọ́tù làárọ̀ fi bẹ́ẹ̀ chapter seven al-Qur'an al-Karim pé ibi tẹ́ bá yọ ẹ máa wò ó òun ni ogbon tá à ń wí yìí bí ẹ bá apply common sense yọ mọ̀ pé ránranrun ni kéèyàn ó jòkó ti níta nẹ́bí ò ṣe nta bubakiri ò ṣe nti umaru ò ṣe mamu ò ṣe. dáadáa wọn lọ ní àbọ̀ mẹ́sẹ̀gì wọn lọ ṣíṣe tọ́ ni ọmọ wa tán pé dáadáa ló ń ṣe. àmọ́ o olúwa ní ti máa tì ọba tì fàlámà káfàrà ńjọ́tọ́ bá ti wá àchíìbù tó ti rí pé ọ̀kọ̀tọ̀ lọ́n tán olúwa ní kí ni ṣètọ́ ni ó wí fún ọlálìkì yá máa sẹ́mọ̀ pé bọ́rọ̀ bá délẹ̀ tán ẹ wo àwọn ọ̀daràn tí wọ́n bá kó àwọn criminals tí wọ́n kọ́kọ́ mú àwọn ọmọ kéékèèké sẹ́mọ̀ káwọn ọmọ kéékèèké lọ́wọ́ kọ́kọ́ máa tẹ̀ ọwọ́ ètètè tẹ̀ ká ní wọ́n ti wá wà ní bóyá ní police eh, custody wọ́n wà nù. No, túbú àwọn ọlọ́pàá alápèjú yìí wọ́n wá rí ọ̀gá àwọn múndọ́ kan naturally sẹ́ríńjọ́ tí àwọn ọmọ yìí bá rí ọ̀gá wọn wọn ò tí mọ̀ pé ọ̀daràn lòun náà wọ́n ti mú náà ni o confidence kọ́kọ́ ṣe kí ni yóò kọ́ wọlé sí ọlá pé yes ọ̀gá ti dé àbí bẹ́ẹ̀ kọ́ olúwa bí ó yé wa pé yóò rí bẹ́ẹ̀ lálùkìyàmọ̀ náà <laughs> gbogbo ẹni ó tẹ̀lé ṣètọ́ ní òun náà ó retí pé yẹ bàbá ta ọkùnrin náà ní ọkùnrin ta tẹ̀lé òun náà ní àìbó náà ló dá sí tọ́mọ retí bí yá ẹlẹ́wọ̀n tí ọmọ pé irú nǹkan kan náà lòun àtọ̀gá lónìí tí confidence rọ tó ti ní kọ́ngbé yẹ ẹ̀sọ́ ọ̀gá ọmọ pé ọ̀gá ti dé ọ̀gá wo ọ̀gá tí wọ́n kọ́ akọ́ bùsùn náà lọ́wọ́ nísìnyí <laughs> olúwa ní bọ́bá di bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń retí pé ṣètọ́ nìyí tí ó pè yẹ́ ẹ̀sìn mímú ni wọ́n ṣe é gbogbo ẹni tí ń sọ fún yín láyé ń gbé ìgbé yẹn bá gbé ẹlòmíín ní yẹn bá níta lónìí ẹ mẹ́tì kírun ní ìsìn ẹgbẹ́ ìgbà wà ní àṣìgbẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run kò tó bẹ́ẹ̀ wájú ọlọ́run kò ibẹ̀ ta ni ta lòun kò tó bẹ́ẹ̀ níwájú ọlọ́run olúwa ní ṣètò ní bàbá wa bàbá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n gbé ọ̀gá ní ṣètò náà wà ní <laughs> falamma kafara qala inni bari'un minka sẹ́wọ̀n báwọn ọ̀daràn jí máa ń lejú ṣètọ́nà èémí èmi ọ̀mọ́rì ètò máa bàrí òun ọ̀ sẹ́mọ́rú the shock of life lẹ́yìn irú ṣọ́ọ̀kì déyìn òrírí láyé ẹni tó ti ń rò pé <laughs> bọ́dì ẹ̀sẹ̀ ká tẹ̀ kún yá iná díẹ̀ ọ̀gọ́ bá wa bọ́ tí kọ́dà bí pọ́gọ́ fún wọn lówó náà ni kọ́gọ́ wa pé mbọ̀mọ̀dìmọ̀ rí <laughs> ṣé ò ní fẹ́ dákú <laughs> pé ọ̀gá ẹ̀mí mọ̀ ní ìwọ ọ̀ta ni mo di mọ̀ rí olúwa ní ṣètọ́ ni ó ṣe bẹ́ẹ̀ o ẹni bàrí ohun mẹ́ǹkà ẹ̀mí ọmọ rí o ẹ̀mọ́ ìkílẹ̀mí rẹ̀ papọ̀ ìtọ́ <laughs> wa burú jù ń bẹ́nu àlùkùrá ni o olúwa ní tó tún kù tí ṣètọ́ náà wà fi kún tí ó pa wọ́n yẹ́yẹ́ ṣètò ní ọba ní ìní àkọ́ọ̀fù lọ àrọ́bà láàánà ní èmi tó gé nìkan ń bẹ̀rù ọlọ́wọ́ ọba gbogbo àgbáyé èmi lè ní òpin kó se ń tó ló sí ọ èmi kọ́ ìní àkọ́ọ̀fù lọ àrọ́bà láàánà ní èmi tó ikú lùbẹ̀rù ló ti jẹ́wọ́ bọ́ bá dú díjọ ìní bàrí ń níǹkà ìní àkọ́ọ̀fù lọ́ha rọ́bàlà àlàmí ó yíwó yí ẹsẹ̀ fún ọjọ́ òun kò sí à ń padà wáyé wá tún ṣe mọ́ nínú ta hunhunhun àti ń tọ́ka àti ń jọ́ kan tá mú ọdún ọdún náà òun lè yí dín kalẹ̀kùn yìí náà kéré sí ṣé wọ́n gbà pé wọ́n máa bí ọlọ́run ẹ̀ sọ gbà torí ká máa gbára wa sọ̀rọ̀ pẹ̀lú common sense dépò tẹ́nìkan wà sọ fún ọ pé òun ṣàjọ̀dún ọjọ́ bí olúwa tí wọn náà ó sì tún lè pé mo lẹ́bùn àbí wọn ó sì gbẹ́bùn fún wọn náà ó sì gbà pé wọ́n bí olúwa ní <laughs> sórí pé ọmọ tó ń ṣe torí náà ẹ mẹ́jà gbé sínú kọ́ńtẹ́ksì tí ọ̀bára wọn mu islam ò kí a má balàgbàgbé wa ṣe dáadáa kọ́dà bí ẹ̀ṣẹ̀ lẹ́sìn wa òun láti ń wílẹ̀ kan ní pé kọ́dà islam fẹ́ kí wọ́n máa rí kíni bíútì islam ẹ jẹ́ wọn rí dáadáa wa èyí tó bá fẹ́ ẹlòmíì ẹ̀mí fẹ́ kí wọ́n rí mi lálàkàtà kíjì ni nítorí tí wọ́n fi rí wọn ń bẹ kẹrin ọyẹ wọn ó lè sọ pé níbi wọn bá mú yàn kó kó wo nàìjíríà jẹ ẹyọ ti mùsùlùmí kò ń bẹ mùsùlùmí tó mọ̀ pọ́lọ́wọ́ bí òun lálẹ́ kìá mọ̀ kí ló fẹ́ wá ń bẹ owó kíkó jẹ ṣé wọ́n rí yóò wí ibi tí ó ti wá fi pé ọwà tolerant yẹn ni pé kọ́ máa ṣe àjọ̀dún ọjọ́ tí wọ́n bí olúwa tí wọ́n sì gbà pé lámúyẹ̀ lídìí wàlámù yóò àmọ́ sọ́mọ̀ kọ́ nẹgẹ́tì lámú yẹ̀ lídì wàlámù yóò ládì rẹ̀ ọlọ́run ọba tí ò bí mata yìí bí ẹnìkan wáyé fún ọ pé wọ́n bí olúwa ń báyìí ń sì ń gbẹ́bùn fún ọ̀wọ́ náà ń gbà <laughs> ọwọ́ ní àwọn àfáà tí ní kí wọ́n máa jẹun kí ní alákatakí alákatakí tí ni wọ́n àwọn ni wọ́n máa ń tí wọ́n ń sọ nìyí ìwọ ni oru làákàyè ẹnì kan pé kéèyàn má bá mùsùlùmí àìsí èsè mùsùlùmí ṣe ìsìláàmù lẹ ò gbọ́dọ̀ ṣaburú sálábàgbé rẹ kódà bí èsè mùsùlùmí jí orí dáadáa rẹ anabi sallallahu alaihi wasallam ìṣe dáadáa sáwọn yahudi tí wọ́n jọ ń gbèlú anabi abùn wọn lẹ́bùn anabi arajà lọ́dọ̀ wọn bí wọ́n bá ń kó mọ bí wọ́n bá ń ṣèyàwó ẹ jẹun àmọ́ ntọ́ bá ti jẹ pé ọdún tí ò wọnú ẹ̀sìn tiẹ̀ bí mo ti bí ọ yìí ṣé wọ́n gbà pé wọ́n bí ọlọ́run kí lẹ́nìkan wà á pé ọdún abí ọlọ́run ní ń gbé fún ọ tí wọn náà tẹ̀wọ́ gbà ó sì ń ké lámúyà lédi wà lámú yòó ládì àwa la sì fa wàhálà yìí èmi máa sọ àwa gbogbo ẹni tó bá wà nù problem yìí bẹ́ẹ̀ ìwà mọ bí n ti ṣe tó ojúṣe fatiwa wọn mọ bí nísìn ara fatiwa tí wọn mọ bí ẹjọ́ ṣe ká dóúnjẹ yẹn nù ní àbí àbí ká fi ṣe sàárà fáwọn mẹ́là ẹ́ kí ni wọ́n gbà sí tó dọ̀rẹ̀ sí ọlọ́run torí bọ́ bá dóúnjẹ nù ọ̀daràn sọ́lọ̀ ní ọmọ ọmọ rí oúnjẹ torí mùsùlùmí mi ti ń nipe ní pé yọ gbà jẹ́mbà tí wá lọ tán wà ní ọmọ lọ dà sí ntọ́lọ̀ ní fún àmọ́lá ìdíwọ̀ bá jẹ́ kí lóde tó ń fún yẹn E, islam ní pé ntọ́ ọba lè tọ́ ọba lè jẹ ọgbọ́dọ̀ ṣé kí ni ọgbọ́dọ̀ fẹ́ lómi jẹ awala fa wàhálà yìí fúnra wa lọ́rùn ní tìtorí pé àkídà wa ìmẹ́sìn lọ́wọ́ wa ń lẹ níjọ́ òun kò le tó báyìí nígbà táwọn náà ti mọ̀ pé lákùn dínú kan wàlíyà díì wọ́n bá sọ pé àánú ah, ah, ẹ̀mọ́bìnrin inú ìsìláàmù àyè àmọ́ ẹ̀mùgbẹ́jọ ní tẹ́ ń kó mọ́ sẹ́wọ̀n ká jẹun kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ ìyàwó ọmọ yìí tẹ́ fẹ́ ṣe yẹn àjọ jẹ́ gangan àmọ́ ṣe rí léyìí tó ráwọn náà bẹ́ẹ̀ bá tọ́ọ̀tì eré àkàn ní ẹ̀sìn tiwọn tí ó gbà láyé àwọn ò ní tijú o àwọn sọ fún yín gbà wọ́n ti sọ ní church pé <laughs> ká máa tọ̀ àwọn gbogbo náà kan máa ṣe aha ṣe rí ẹni tí ọba ti ní kó wàhálà bá from day one tẹ́ bá ti pàdé ní òtíjẹ wọn mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi ní kó wàhálà bá lọ́nà wo ọ̀pá léyà ọ̀nà wọn lọ gbẹ̀ràn léyà fún wa wọn wá gbé ti Christmas wá ìwọ́kọ̀ èèyàn bú ni ọ́ <laughs> èèyàn kí ni èèyàn bú ni ọ́ lójú gbogbo ayé <laughs> nígbà tí wọ́n ń fún wọn <laughs> èyí ṣe tí wò ó ṣe kí ni àmọ́ bẹ́ẹ̀ bá ti jó yé pé a nípa ọ̀rọ̀ ayé o a máa bára wa ṣe àmọ́ ẹ̀ríngà tẹ́sìn ò ti jọra wọn ẹ̀ ní tó ipọ́tọ̀ lèyí tẹ́yìn gbà pé ẹ ọ̀nà làní orin ẹjẹ́ kún kálukú ọmọ ntí kùránì wínú lákùn bínú kún wàlí ẹ̀ èyí wọn ò sí dà ń bẹ̀ yín lẹ́fà wàhálà síra yín lọ́rùn látàrí à ń tijú àfẹ́ jẹ́ wọn mọ́ àfẹ́ ọlọ́run ṣamọ̀nà wa o ọjọ́ ti lọ eléyìí tí a wí náà ọlọ́njẹ́ wúlò fún wa kò sí wa láǹfààní láyé ń bí àti ní alkiyama wasallallahu wasallam wa alihi وهو على نبينا محمد wa ala alihi wa sahbihi ajma'in wọ́n ní ìmá kéyà sin tó kù bá kú àbí níbi sàárè àbí níbi sàárè àbí tó kù bá kú àfá oníbẹ̀rẹ̀ ok when someone dies ok pé kí ni ìdájọ́ ìmá káyà sin bí òkú bá kú ìdájọ́ rẹ̀ ni pé kò sí nínú tá nẹ́bì fi jíṣẹ́ fún wa <laughs> sallallahu alaihi wasallam kò sí ló kọ méjì tá a pèrú ẹ̀ ju pé bídíà ni àdádá lẹ́sìn ni ọlọ́run ọ̀bẹ̀ wa kódà kìí ṣe yíhun nìkan ìmọ̀ ka kùránì jẹ́nẹ́rálì ká tẹ́kù kalẹ̀ ká wá rẹ́ǹtì ẹnìkan gbé ẹ máa wá bá wa ka kùránì sí kò sínú lànà nẹ́bì o sallallahu alaihi wasallam eléyìí ni ma fi sọ̀tàn kan tó ṣẹlẹ̀ nílùú kan fáwọn èèyàn irú báyìí ó gbilẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ bẹ́nìkan bá kú wọ́n rẹ̀ ń ti ẹni tí wọ́n máa ké alkùránì ẹnìkan wá ẹ máa wo hikma ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana bàbá pé èèyàn tá a ṣe wá sí fún èèyàn náà ká fi hikma ká fi sọ wá wọ̀nà wo lòun èè sí wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe yìí bàbá <laughs> ẹgbẹ́ wisdom wo lọ́ apply òun náà wá ṣe bí ẹni tí ọ́rẹ́dì tí wọ́n lè rẹ́ǹtì náà tóun náà bá wọn ké kùránì àti ọlọ́run náà lè bá yín ké ọwá débẹ̀ ó sí kùránì níbi sàárè àwọn ọmọ olókùn náà wọ́n ní ẹni wọ́n bá wọn ké ọwá sí nígbà tí ó sì ẹ pé kí ní kùránì náà ní nǹkan mi o bá بسم الله الرحمن الرحيم خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلقوه آية قرآن مبنجمك أيوه وما bá ní èyí nǹkan bò ẹbí kùránì lẹ ní ah, onírọ̀rọ̀ gàfà ẹ̀sìn ẹ̀sìn nídìí mọ́ ẹ̀ nídìí mọ́ bó a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní yàgò ẹ̀yìn ìdí ìmọ̀ tó ṣẹlẹ̀ àbí èyí sọ fún yín nìsín ìtumọ̀ àyà tí àfà yìí ń ké ni pé bọ́lọ̀ ti wí náà ní ń ka o yí padà o kòbúhu fagolú ẹ̀mú dáadáa o ọ̀daràn ni ẹ̀mú dáadáa ẹ̀mú dáadáa fagolú kọ́dọ̀ lè fẹ́ bọ́ ẹ̀dẹ́ súnmọ́l jẹ̀hímẹ́ sọlú bẹ́ẹ̀ bá ti wá dé tẹ́tọ́ wọ̀nyí tẹ̀ bá òun tẹ́ mú ẹ̀wọ́ lọ́nú náà jẹ̀hímí <laughs> súnmọ́ fi sílísílà tí kọ́dà ẹwà àwọn chéènì tẹ́ fi so <laughs> sóònù tó gùn tó yẹ báyìí ni ta ni ọgbà wọn máa kàyún lórí bàbá rẹ̀ nù sàárè àfà ìwà ni ṣé mọ̀ pé gbogbo àwọn tẹni wọn mẹ́tẹ́ rẹ̀ jì wọ́n máa ka kùránì fún yín wọ́n eléyìí náà mẹ́nu tí wọ́n ń ka tóró dídí kùránì lẹ́ni wọ́n máa sọ̀ kalẹ̀ fún yín wọ́n láti òní lọ ní ọkọ̀ gbọ́dọ̀ wá ké kùránì sí sàárè àwọn ọmọ èyí màkànù fúnra wọn ni wọ́n yọwọ́ ń bẹ̀ torí náà kò sínú lànà nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ ó sì tó léwu ó ṣe kí ni ó léwu torí pé oníwọ̀n mú bàbá yìí dáadáa wọ́n náà lọ ń gbé gọ́rọ́ lọ́wọ́ oníwọ̀n wọ́ ọlọ́nù náà ọlọ́wọ́n sàmọ̀ nítorí náà gbogbo tí ọba ti dá ẹja jìnà sí kọ̀dá náà lọ́lọ́wọ́n òfin ní a ṣe ṣókíyé ní kúkúrú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn wo ni al Muslimun ìtumọ̀ al Muslimun ni pé the muslim brothers àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí but ó kọ yìí kìí ṣe gbogbo ọmọ ẹ̀yà mùsùlùmí ni tí wọ́n bá gbà lérú béèrè tẹ́ni yìí béèrè yìí bẹ́mi ti jọmọ ẹ̀yà yín tẹ́yìn náà jọmọ ẹ̀yà mi nísìn àwọn kan wá kóra wọn jọ pé ẹgbẹ́ làwọn ó kọ àwọn sì ní al-ikhwanu wọ́n bẹ̀rẹ̀ ní Kọ́hírà ní Cairo tá a dákọ̀ lẹ́ẹ̀kan náà ibẹ̀ náà làwọn náà ti bẹ̀rẹ̀ àmọ́ wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n wà ní ayé lónìí èmi ọmọ kílẹ̀ ní yìí fẹ́ mọ̀ ń pa wọn jù báyìí lọ àmọ́ ní ti ń jẹ́ alikhwanul muslimuna nù ẹgbẹ́ kan àwọn ẹgbẹ́ kan ni tí wọ́n ní orúkọ tiwa ni pé muslim brothers kò sí ọ̀ràn nù kéèyàn gbé áza àfi this is my brother al-muslimuna ikhwa àmọ́ ǹjẹ́ dandan ni kéèyàn di ọmọ ẹgbẹ́ là kódà èyí tí ó dáa ni kéèyàn mẹ́jọ yẹn ẹgbẹ́ àti al-Ikhwanul Muslimuna ni àtòmí ni ní ti torí pé ìjọ yẹn yóò káàyàn ní ọwọ́ kò gbogbo tí ń jẹ́gbẹ́ ni pé báwo ti máa ṣe é nì kódà bẹ́ẹ̀ bá padà wá mú kan wá pé a sì rí àdéhìí kan tí kẹ́ tó yí padà ẹ padà délé ẹgbẹ́ àmọ́ mùsùlùmí ti ń sin lọ́run lórí pé a kí lọ́lọ́run wí kí ni ànábì wí sọlọlọ èyí ń lọ dá èyí ń nílànà tànábì ní tàwọn sálàfù àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ yìí ẹ má jẹ́ àwa sẹlọ́n lára wọn a ti wá rí ẹlòmíì bí ọba wa sọ̀rọ̀ alikhwan muslimun àwọn tẹ̀bílíìgì wàláyì àwọn tí ó máa fi sọ ó burú jẹ́ ìta fi sọ̀rọ̀ eléégún olóòsà lọ nítorí kẹ́ni eléyìí náà kò dáa kò dáa bí ò ti bá a mú kéèyàn sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kó pé ní àwa ní lè yẹra fún pé a kìíní torí pé bàbá tanra wa lókù gbogbo ti ń jẹ́gbẹ́ kẹ tó lè yí nǹkan kan padà nínú ti kìí ṣe pé kọ́ọ̀là láwù nìkan ni yóò yí padà o ọlọ́run yí nìkan kọ́ ànábì nìkan kọ́ a gbọ́dọ̀ tún padà sí háírákì ẹgbẹ́ pé ẹ dákun kò sì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ àjẹpẹ́ àtúntí ń kírètì lóyálítì míì tí mo tẹ́ mi àwinù Ibn Taymiyyah ní kìí ṣe wọ̀ ní kéèyàn méjì mẹ́ta mẹ́rin márùn ọgọ́rùn ẹgbẹ̀rún kẹ kóra yín jọ pé àjọ fẹ́ máa fọwọ́sowọ́pọ̀ sí nǹkan kan tọ́rẹ́ lómi àwọn kan tún dìde wọn ní lájàmá èyí ò sínú ìsìláàmù jàmá ń bẹ nù kíni ń bẹ nù ìsìláàmù ẹjá gbọ́ra wáyé tọ́ba pé kò sí jàmá ni ànábì ò ní pé yẹ́dù lọ́hí alẹ́lì jàmá ọwọ́ ọlọ́run ń bẹ pẹ̀lú kíni jàmá ẹ mẹ́jà sọ di pé ìsìláàmù ẹ̀ ń kọ́rẹ́jì iṣẹ́ àwa méjì mẹ́ta mẹ́rin márùn-ún iṣẹ́ tẹ́nìkan ó ṣe jájọ sí àmọ́ṣẹ́ rí ewu tí ń bẹ bí bàbá ti sọ lẹ́gbẹ́ òun wí fún yín ọ̀nà Ibn Taymiyyah wá fà jáde pé ntẹ́ fi mọ irú jàmá tọ́lọ́wọ̀n faramọ́ òníjọ́ tó bá ti di pé wọ́n gbé nǹkan kan kalẹ̀ àbí wọ́n gbé èèyàn kan kalẹ̀ yòwà lúùnà àlẹ́yìí wáyò àdùn tó ipò òun ni mẹ̀yàr òun ni benchmark tàlásùnmọ́ra tàlágbèjìnà tàlá fẹ́ràn tàlá jìnà sí ọjọ́mọ ẹgbẹ́ kọjọ́mọ ẹgbẹ́ ọba ẹgbẹ́ ṣe níjọ́ tó bá ti dè báwọn kódà and unfortunately gbogbo ẹgbẹ́ ló fẹ́ fọ́ọ̀lù sí kìnnì gbogbo ń tà ń pè lẹ́gbẹ́ ni wọ́n fẹ́ fọ́ọ̀lù sí pé ntí ọmọ ẹgbẹ́ wa ní yọ yàtọ̀ sí pé mùsùlùmí ni mo rò gbọ́ mi yé ọmọ ẹgbẹ́ wa ní tí wọ́n bá ti yàtọ̀ síbi pé ọ̀dọ̀ ìmáàmù mùsùlùmí lẹ́yìn náà àmọ́ mùsùlùmí lẹ́yìn náà àmọ́ ẹfẹ́ fẹ́yàwó àmọ́ ẹfẹ́ kódà o gbogbo ẹni tó bá wà ń bẹ ẹ ronú sí àmọ́ at the same time I'm saying it publicly gbogbo ẹni tí ó wàá máa sọ̀rọ̀ ìfọ́nù mùsùlùmí ẹ tàbílíìgì ẹbí ìgbà téèyàn ń sọ̀rọ̀ olóòṣà eléégún bẹ̀rù ọlọ́run torí pé mo ní àyè pàlọ́ <laughs> from experience mi ẹnìkan ti wá bá mi tó ti wí fún mi rí pé inú àwọn aláṣejù nínú ẹ̀sìn ó ti wí fáwọn rí nígbà táwọn ń tẹ̀lé pé kódà àwọn kírísítẹ́nì sàjà àwọn tẹ̀bílíìgì lọ ó lè dìfẹ́ǹdì yín lọ́dọ̀ ọlọ́run pé kírísítẹ́nì sàn ju tẹ̀bílíìgì lọ gbogbo àwọn ọ̀rọ̀ àsọbánu àṣejù báyìí ẹja jìnà sí so ìmọ̀ntẹ́nì yìí gbà lérò àmọ́ mo rò pẹ́nu díẹ̀ tá a sọ yìí

àmọ́ kìí ṣe tí ó yẹ kó wá jẹ́ bàbàrà lójú ẹni níjọ́ tí wọ́n bí ànẹ́bí àwọn èèyàn ọmọrú ọmọ tí wọ́n bí kò jẹ́ wọn pé á ẹ̀kọ́ déètì kọ tí ẹ̀ sí déètì láwùjọ Hijazi níjọ́ náà ìjọ́ òní déètì bẹ̀rẹ̀ lẹ́yìn bí ọdún kẹrin tá ànẹ́bí kú sallallahu alaihi wasallam òun ni Umaru tó gbàjọba ìsìláàmù Umaru ló introduce kíni déètì hijira mùsùlùmí so kò sí déètì dépò ẹnìkan wàá mọ accurately pé eh, on twelve rọ̀bíù làwọn àlè wọ́n bí ànábì àròsọ ni wọ́n wí eléyìí wọ́n sì yí mi náà kódà eh, àwọn àlùfáà kan ní ẹ̀rí ti rọ̀mọ̀dánà fẹ́ rinlẹ̀ nígbà míì gan ju ẹ̀rí rọ̀bíù làwọn àlè yìí lọ ẹnu tí wọ́n lórin lẹ̀ tí ò rújú òun ni jọ́ta nẹ́bì kú sallallahu alayhi wa sallam Rabiul Awwal yìí òun là nẹ́bì kú sallallahu alayhi wa bóyá ìhun làwọn èèyàn fi wá fọ gbọlọ wò pé á ah, bóyá wọn níjọ tí bá bí yàn náà lèèyàn máa kú kèérí bẹ́ẹ̀ gbogbo ògbà ó kèérí bẹ́ẹ̀ ní kíni ní gbogbo ògbà ó lọ́pọ̀lọpọ̀ gan <laughs> èyí òun lọ dájú pé nù kíni rọ̀kọ́dà àwọn ní bóyá nù twelve yìí ni àmọ́ dájú pé rọ̀bíù làwálì ni ànábìkú sallallahu alaihi wasallam kọ́dà àwọn àfáà máa fúwá lára náà pé àwọn tó dá mọ̀lúdì yìí lẹ̀ sí kìí ṣe pá burú tí wọ́n fẹ́ dálẹ̀ gan ni torí bàbá ní ọjọ́ dùnú lọ́jọ́ bí ànẹ́bí ẹ̀dàkùn sọ́jọ́ dùnú lọ́jọ́ dà ànẹ́bí kú fún wa sọ́jọ́ dùnú ni àbọ́jọ́ bànújẹ́ pé bóyá wọ́n mọ̀ọ́mọ̀ ni pé a sọ a sọ tẹ́ máa ń pé ó ti lọ àwọn kan sọ débẹ̀ pé tọ́ra àmọ́ bí tí ti wọlé èyí tó sì dájú òun ni pé déètì tá a kókó mẹ́yìí déètì ìjọ́ta sallallahu alayhi wa sallam àmọ́lẹ̀ kan sí kọ̀sẹ́ni ó dá lójú pé ọ̀n kíní kan báyìí <laughs> of so so so mount ni wọ́n bí ànábì the only record ní record show lọ́jọ́ bí ànábì ojú pé kíni wúlídà àmàlfìlì déètì táwọn mọ̀ ń jọ òun nù nígbà tí wọ́n bí ànábì òun ní pé wọ́n wo ìṣẹ̀lẹ̀ ńláńlá kan tó ṣẹlẹ̀ wọ́n wà ní gbogbo àwọn ọmọ tí wọ́n bí lọ́dún yìí àwọn ọmọ tí wọ́n bí lọ́dún nígbà táwa náà ń pé lọ́dún etí là <laughs> àwọn náà tí wọ́n fi ṣe àmì rẹ̀ nu ọdún tí wọ́n gbé ànábì lọ́dún ogun elérin táwọn kan gun erin wá mọ́kà tí wọ́n láwọn fẹ́ wó kàbà gbogbo ọmọ tí wọ́n bí ń gbà wọn tí wọ́n fi ń kọ déètì ìjọ bí wọn ni pé a bí wọn lọ́dún kíni ẹnu tó sátìn pọ̀ ọjọ́ bí ànábì nu outside that àròsọ gbogbo yòókù wallahu ta'ala alam. mo fẹ́ wà gbogbo, ó fi kan wọ́n ní ìyàwó ìsìlámù pẹ̀lú dáwà lọ́pẹ̀lú. wọ́n ti torí ẹgbẹ̀rẹ̀ àti dáhùn yíhun àti dáhùn yíhun àti dáhùn yíhun pé wọ́n láṣìṣe àmọ́ ká máa wá irú ọ̀rọ̀ ránran tí mo ní wọ́n lẹ́nìkan sọ yìí pé kiri yóò sàn ju tẹ̀bílíìgì lọ yóò rojọ́ rẹ̀ lọ́dọ̀ náà ntọ́ bá ní tí ẹ̀ illa ladayhi raqibun atid olúwa ní gbogbo tó ń kálukú bá ń wí ìwọ́kàn wí o ti gbàgbé ni o wọ́n ti kọ́ kalẹ̀ ah, ẹni tó yẹ pé yu'minu billahi wahdahu tọ́gbà pọ́lọ́hún ò pé méjì <laughs> ọwá lóhun àtẹni tó ní ẹnìkan ọmọ ẹnìkan ló tún dáa jù lọ lọ́nà wo àmọ́ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí àdánwò ni ó sì pọ̀ nílẹ̀ Yorùbá yìí púpọ̀ kọ́dà àwọn ti Yorùbá ẹ̀ láwọn ilẹ̀ Haúsá àwọn àlùfáà wa nílẹ̀ Yorùbá tún ké sáwọn náà kí wọ́n má dákẹ́ sẹ́ríkì nìyí ọ̀nọ́mà gbogbo ibi tí nǹkan tuntun bá ti dé ẹ padà ráwọn ọwọ́ kan táwọn kan mọ̀ yọ tàṣe jù báwọn àfọ̀ọ̀bá wa dákẹ́ ní ọmọ ṣe kíni ní ọmọ kọ́bù ẹ̀ kọ́dà wọ́n yọ lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam ẹnìkan láyà láyà wá dún wájú ànẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn tá ànẹ́bí nǹkan kí wúlẹ̀ nù fa ẹni sọ fún ànẹ́bí pé ittaqillah ya Muhammad <laughs> bẹ̀rù ọlọ́run o <laughs> kéèyàn láyà kó tó ti gbẹ́sìn kan yé débi pé ìbẹ̀rù ọlọ́run tòun ti ju ti kó tó rí pa ànábì ọlọ́run. níbo mi ó tún ní nítorí pín ìwà mọ́ orí dubi àwájà la ọ̀gbẹ̀rù ọtọ́lọ́run pẹ̀lú tó ṣe àní ìtumọ̀ nígbà ọ̀dà kéèyàn láyà pé kára àwọn tí yọrú ọwọ́ kọ́wọ́ àmọ́ àwọn àlùfáà ni wọ́n máa wá èyí tí ọ̀dá àti ní ọ̀dá àmẹ́yìí tí wọ́n náà ń sọ yìí ọkọjá là ó sì rojọ́ rẹ̀ lọ́dọ̀ ẹni tó wíru eléyìí ń jọ wọn àwọn sọ̀hábẹ́ ikú inú wọn pé a eléyìí kan jókòó láàrin wa ni eléyìí ṣe mùsùlùmí sí <laughs> rẹ̀ ní ẹ̀fílẹ̀ o ní kọ́dà pin lórí eléyìí láwọn kan náà ó dé lẹ́yìn rẹ̀ tí wọ́n ó rí bí rẹ̀ torí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí hadith Hudhayfa ni bàbá báyìí kọ́lọ̀ ní kí súnà yí àwọn èèyàn lẹ̀ Yorùbá lógún ọdún kọ́lọ̀ ọdún mẹ́wàá sẹ́yìn alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmẹ́sẹ̀ rí stéèjì tá a wà yìí Hudhayfa ti júwe rẹ̀ fún wa o Hudhayfa bin al-Yamani ló súnmọ́ ànẹ́bí ń pa ká mọ àwọn àṣírí kan kìí sàṣírí àrùn o pé ká lọ́rọ̀ àṣírí kan pé ìwọ nìkan mọ̀ sọ fún Hudhayfa nìkan ni ànẹ́bí a máa fọ ọ̀rọ̀ sí lọ́wọ́ ni wọ́n fi eh, pé kí ni ókè òdẹ́ifà sọ́ọ̀hìbú sírì rọ̀sù ẹni tá sírí ànẹ́bì ń bẹ̀rọ wẹ̀. ni wọ́n sọ fún wa pé òun lọ bá ànẹ́bì ń jọ kan òun bí ànẹ́bì pé ó ní báyẹn bá ń bí ànẹ́bì ń poore aburú lòun máa bí ànẹ́bì. <laughs> nínú tó ń bí ànẹ́bì ni pé ìwà ànẹ́bì kò tó dé sallallahu aburú la wa tọ́lọ̀ àmọ́ béèrè tẹ́mi fẹ́ béèrè ni pé ṣé yọ́ máa dá lọ báyìí <laughs> sóore yọ́ máa lọ ànábì nílá <laughs> aburú ó tún dé lẹ́yìn oore báburú bá wá dé sóhun lókù jẹ́ máa lọ ànábì nínú oore ó tún padà dé amóore yóò ní ṣe kíní kò ní pure ànábì ní fi yí dàkùnà kò ní ṣe kíní ànábì wá ń ju irú àwọn ọ̀nà kò ní pure yìí kọ́nìkọ́dà ẹ̀rí wọn.

ẹjẹ́ ọmọ níbi pé àìdáni àmọ́ kí a wá kọjá àlà ká máa sọ̀rọ̀ mùsùlùmí lọ́nà tó burú jọ̀nà tá a fi sọ̀rọ̀ kọ́dà kèfèrí lọ kò sínú lànà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam afa aago kan ti kọjá ẹ yọ̀ǹda wa dórí náà ti tó eléyìí tá a gbọ́ yìí náà ọlọ́wọ́ jọ wúlò fún wa wa sallallahu ala nabiyyina Muhammad wa ala